ẹnikẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ tìlú òyìnbó dé gbọ́dọ̀ yára ẹ̀ sọ́tọ̀. díwọ́ ìfarapapọ̀ pẹ̀lú ará yòókù kù má ṣe gba àlejò nílé rẹ fi kalẹ̀ sínú yàrá tí afẹ́fẹ́ ń fẹ́ nínú rẹ̀ dáadáa tí ó bá sì ṣeé ṣe rí i dájú wípé o lọ lé ìgbọ̀nsẹ̀ àti balùwẹ̀ tó yàtọ̀ sí èyí tí àwọn ará ilé yòókù ń lò. má ṣe lo abọ́ oúnjẹ kọ́ọ̀bù ìmumi táwẹ́ẹ̀lì ìnura tàbí ohun èlò mìíràn pẹ̀lú àwọn tí ò ń bá gbé. fi ohun èlò tí à ń pè ní tissue paper bo imú àti ẹnu rẹ tí o bá ń wúkọ́ tàbí tí o bá ń sín. sọ ohun èlò tí o bá lò sínú àpò ìdalẹ̀sí. kí o sì fọ ọwọ́ rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ọṣẹ àti omi tàbí ohun ìfọwọ́ tí a fi ọtí ṣe tí à hand sanitizer. tí o bá bá ní àmì àìsàn kankan ní àsìkò tí o yára rẹ sọ́tọ̀ yára kà sí àjọ NCDC lórí nọ́mbà ìbánisọ̀rọ̀ zero eight zero zero nine seven zero zero zero zero one zero dẹ́kun àrùn kòrónà lọ́gán. ọ̀rọ̀ ìṣítí yìí wá láti ọ̀dọ̀ àjọ Nigeria Center for Disease Control Federal Ministry of Health àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn yòókù ojúṣe gbogbo wa ni ṣe fún ara rẹ kò sì ṣe fáwọn yòókù.